tẹ̀síru tọ́látò nìsáà ní kábàbọ̀ wá àṣàlàyé káwá lẹ́kùnrẹ́ nípa àwọn tí wọ́n máa ń ta ohun tí wọ́n á sì tún máa pa àwọn èèyàn láti káta àwọn kò dé kò sì tún ní jẹ́ni tí ó sì àwọn kò dé àwọn ọmọ òde oníjẹ́ tí ó sì lóde. àwọn ènìyí wọn à ní ṣe dáadáa àwọn tó bá tó láwọn fẹ́ ṣe náà àwọn kò máa bí wọn lọ́wọ́. àwọn ni wọ́n tó wá láwọn ọ̀nà tí wọ́n tó ń sọ rẹ̀ wọ́n tó máa di wọn lọ́wọ́ pẹ̀lú báwa làyè táwọn tó ń tẹ̀ sí ìlú ti fún wa nípa àwọn tí ọ̀rọ̀ náà tó má tó sì ṣáájú pé a sọ fún àwọn ẹgbẹ́ alukur'an tí òun ní lábùlá ló mú tó ti sábà lò gbogbo wọn náà tí wọn náà bá ti níròyìn bẹ́ẹ̀ lára ó ṣe yí pé ìwọ náà ee bẹ́ẹ̀ ṣe dáadáa àwọn tó bá tún ṣe ó tún máa di wọn lọ́wọ́ kóńkálukú wa náà báwa náà wúlò ìsàlà ààrẹ báwa náà wúlò báwa náà sọ́ra ẹ̀bí ìyàtọ̀ náà bá rí gbá náà ó ti jẹ́ báwa tó bá rí bẹ́ẹ̀ ìwọ náà lè bọ́ ti jẹ́ o wọ́n bá wá jẹ ìyá níwájú ọlọ́wọ́n bá àlejò ọlá fún kálukú wa ká jìnnà sí ìwà ahun. kódà àwọn ọ̀rọ̀ kan tẹ́ tí wọ́n máa ń sọ wa ní àlùbáfíì ìlú àdúgbò ńlá. walau kana mu'mina ẹ̀rí. Fàwa ní àlìkẹ̀rí ìmọ̀ àbí ìbùnwà walau kana kafira. Abẹ́rìkà. Ó tẹ̀lẹ̀ jẹ́ sí wípé àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ mú bẹ́ẹ̀. ìtumọ̀ rẹ̀ táwọn fẹ́ mú jáde agbábọ̀ yìí rẹ̀ nù ayà yìí náà torí pé ọlọ́wọ́ bá gan fún rẹ̀ ó pe bàbílù ní káfíìrù ayé káfíìrù ní ìmà ẹni tó sàì mú orí sílẹ̀ ra ọlọ́run. torí ìdí eléyìí lẹ́yìn bá wá jẹ́ ọlọ́rẹ kí èsì ti mú mi ní ọrẹ tí ń tà yẹn náà ọlọ́run lè lò ó ní sábàbí láti lè sọ ọ́ di mùmẹ́tò òdodo tí àwọn àpá abẹ́ lòdì ọ̀rọ̀ yẹn nìyẹn tàwí ìlú tèmi nìyẹn torí pé kákàkọ́ lódìdí pa títí wù í káfíìn gbogbo sẹ́ẹ̀rẹ́ tó wù kó lè ṣe láyá tó bá lò lọ́wọ́ amẹ́rẹ́ àdìkà àfìrí ìdílé ìgbèbèrè ọlọ́wọ́n ọ̀pá o ó kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ náà ní kọ́kọ́ lọ jẹ́ kí ni o kọ́kọ́ lọ di mùnìní. àlì ìmáì ìgbàgbọ́ tó yẹ kóró òun gan-an ní àpò táàkò gbogbo àwọn sẹ́rẹ̀ yòókù táàkò sí tó bá ti mẹ́ẹ̀ẹ́ tó bá ti lu lẹ́gbẹ̀ẹ́ gbogbo iṣẹ́ tó wù ká lè kó sínú ẹ̀ yóò máa ju dànù ni o yóò máa ṣe kẹ́rẹ́ yóò máa ju dànù ni. gbogbo nta bá kó sínú ọmọ ṣe kẹ́rẹ́ yóò máa ju dànù ni. torí ìdí eléyìí ká tọ́jú gbàgbọ́ wa kò yẹn dúró. lẹ́nu ẹ̀yà táwọn wá bí tẹ̀lé láti rí ní pé gbogbo ẹ̀ náà ó ní mùnásábà pẹ̀lú àyà tó ṣáájú. Àyà tó ṣáájú yìí pẹ̀lú bí gbogbo ẹ̀ tó ń tòkè níra wọn bọ̀ nígbà tó náà bá a lè fi ọlá tó tu àwọn ìwọ̀ tá a ní láti pé fún òun ọlọ́run àti láàrin ara wa. Ó wá jẹ́ àmọ̀ ètò gbogbo ẹni tó bá ya ohun kò ṣe kò tún jẹ́ lórí ìtọ́fẹ́ tí ó ṣe àwọn ìyà tó wà fún ọ. ọlọ́run wa fẹ́ jẹ́ àmà òun ọlọ́run ọba lórí kágbáre fáláre kágbẹ́bí fẹ́lẹ́bí. ẹni tó ṣe dáadáa ó lẹ́tọ̀ọ́ sí àti ó jẹ́ ẹni tó sì ṣàìdá náà ẹni tó ṣe dáadáa kó lẹ́tọ̀ọ́ sí ìfẹ́ ìgbádùn ẹni tó sì ṣàìdá náà kó náà lẹ́tọ̀ọ́ sí ìyà bí ó jẹ ní ọlọ́wọ́ bá wa yóò yàn ara ẹ̀ kó òun ṣe kíni o òun ṣe alábòsí pẹ̀lú ẹnìkan o òun ṣe alábòsí bákan náà ọlọ́run fẹ́ já máa bí kí ọgbẹ́ni àlìsíyá hàn bí ó tún ṣe rí. nínú àwọn àyàtà afẹ́kà yìí bákan náà nínú àwọn tí ó ṣe yọ òun ni wípé gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan ni ó dé pẹ̀lú àwọn ìjọ rẹ̀ eléyìí ni ọlọ́ọ̀bà àlejò ọlọ́run sọ fún wa nínú súrà yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يسلم مثقال ذرة فإن تقوى سنة يضعفها ويؤتي من لدنه أجرا عظيما وكيف إذا جئنا من كل أمة بشهيد من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض لو تسوى بهم الأرض ولا يقتلون الله حديثا نعم. Amen. sọ fún wa ó ní inna Allah. ọlọ́ni dájúdájú òun ọlọ́run òun ò ní sábò sí fẹ́nìkan bí ti wù kábò sí òun kó kéré tó ní tí ó fi máa sí ọmọ iná léyìí tó lè yé wa ká ní bí ọkà bàbà títí bí máa bí wóró ọkà bàbà òun ọlọ́wọ́ bá òun ò ní sàbùsí. òun ọlọ́wọ́ bá òun ò ní sàbùsí fẹ́nìkan wàyí ń tẹ́kọ̀ọ́ ọba àlejò ọlá ní fẹ́yìn bá wá ṣe dáadáa tó bá jẹ́ sí pé ṣe yẹn ṣe dáadáa bá ní lọ́dọ̀ wọn lọ. nínú ìṣe òun ọlọ́wọ́n ọba òun ni kóhun ó tún bá a ṣàlékún ẹ̀ fún ọba àtàdìpé ilé ẹ̀sán fún. òun ọlọ́wọ́n ọba òun ọ̀wá fún níjọ́ gbèjì àlùkìyámẹ́ lẹ́sàn-án eléyìí tó tóbi abẹ́ríkà ẹ̀fà tó tóbi lòun ó tún kúrú ẹni bẹ́ẹ̀. ọlọ́run ọba ọba tí ó ní déédéé púpọ̀ ni ó sì fẹ́ràn wa púpọ̀ pẹ̀lú. tábà lọ wò ó nínú ọ̀kan náà àti àlejò sọ̀rọ̀ wá wà ní ìwọ̀sẹ̀lá. síbẹ̀ kí ni sọ fún wa yìí pé inna Allah kataba al-hasanat òun ọlọ́run wa òun ti dáadáa síse òun ti lọ́rùn ẹ̀ fún wa. Tóbi sọ pé àdìsí yẹn wípé ní Amàlì Hàgbà ti Hàkàrà Àmàlà Á. Ẹni ọba fèrò fún òun ṣe dáadáa, tó tún wá rí dáadáa òun ṣe. ọlọ́ọ̀bà àdìsọ́lá ní òun ọ̀pọ̀ dáadáa dáadáa ẹwà alẹ́ tó ṣùgbọ́n tí wọ́n gbèrò àti ṣe dáadáa tí ò rí dáadáa yẹn ṣe òun ọ̀pọ̀ dáadáa tó pé pérépéré sọ̀lọ̀lọ́ fẹ́tà. ni ẹni tó bá gbèrò àti dáadáa kan tí òwá padà rí dáadáa yẹn ti má wọ́n kọ́ dáadáa má yẹ. bẹ́ẹ̀ tó bá gbé àti sábúrú tí òwá sábúrú yẹn má òun tó kọ́ dáadáa má lẹ̀ gbogbo gbẹgbẹrẹ. àbẹ̀kọ̀ ẹni bọ́ wá àti sábúrú náà wọ́n kọ́ dáadáa má lẹ̀ àwọn àbá ni ìjà àdìsí ní kò ṣe ta òkìdí aburú tó ló wọn kọ́ ọ́lẹ̀ fún yẹn pé yóò tó pé pẹ́lú pẹ́lú pẹ̀lú bí wọ́n kà kọ́ dáadáa kan báyìí wọ́n lè kẹ́ni wọ́n kà kọ́ sọ́ọ̀rì wọ́n kà kọ́ aburú kan báyìí wọ́n kọ́ ọ́lẹ̀ fún tó ṣe yìí. eléyìí fi hàn wá wípé ọlọ́wọ́ báyìí ọba tó fẹ́ràn wá púpọ̀ ni ọba tó sì jẹ́ oní déédéé ni ọlọ́wọ́ bá wa. ó kà fi jẹ́ sí wípé nínú táàgbọ́yé nínú ayà yìí òun lè tọ́lọ̀ ọba àlẹ́fẹ́ ọlátòtò dájú túkẹ́ ní tó bá sáwọn títún káwọn yẹn láti àti máa sáwọn àwọn tí ó kì í ná nínú táàgbé fún wọn ìyà tí ó yẹ pẹrẹ ni yóò jẹ ti wọn tá a bá wò dáadáa àìkọ́lọ̀ ọba ọba àlẹ́fẹ́ ọlá ọ̀sẹ̀kẹ́nẹ́ ìsàbòsí fún wọn ìtí wọ́n ṣe òun ni wọ́n lẹ́tọ̀ọ́ sí yẹn ìtí wọ́n fẹ́ àbí tó wù wọ́n òun ni wọ́n yàn láàyò tó jẹ́ káwọn náà máa hurú wà tí wọ́n wù ìwà tí wọ́n wá wù yẹn ló jẹ́ káwọn náà lẹ́tọ̀ọ́ sí àdúgbò jẹ. eléyìí ni àti ẹlòmíràn wá gbọ́ yé pé ọlọ́run ọba ọba àlejò ọlá ọba onídéédé ni ọba tí ó kàbò sí fẹ́nìkan ni òun ló ń sọ fún wa yìí. pípọ́ láti ṣe dáadáa bí dáadáa náà bí tí ìwù kó kéré tó wọ́n náà bá wọ́n bọ̀ dàjú pèlé ẹ̀ bí tí ìwù kí dáadáa tó ṣe bí tí ìwù kó pọ̀ tó òun ọ̀bọ̀ ṣe kí ni òun ó tún bọ̀ dàjú pèlé ẹ̀. lọ́nà gbọ́dọ̀ wọn lọ ẹ̀fà tó tóbi yóò máa jẹ́ tonítọ̀ látọ̀dọ̀ wọn lọ ẹwọ ọlọ́wọ́n bá wà lè fi ọlá bàbá wa bí násìr àṣẹyìdí wọ́n ní níbi àyà yìí. Lòkùnbírù tààlà án tàmálì ádìlì wà fọ́tìlì. Ọlọ́wọ́n bá lè fi ọlá oúnjẹ àmà ó wa nírò pẹ̀lú déédéé tó ní bákan náà àti ọlá. Ọlọ́wọ́n bá lè ọlá. tó ní lọ́dọ̀ ara ẹ̀. Bákan náà nínú ayà yìí, ọlọ́run bá lè fi ọlá ó ń sọ̀fọ̀ mọ́ ara ẹ̀ níbi tí ó jẹ́ ìdàkejì àwọn tí wọ̀nyí. Kí ni ìdàkejì ábírù? Òun làbòsí ṣíṣe, ọlọ́run bá yìí ń sọ̀fọ̀ mọ́ ara rẹ̀ fún òbí àbòsí. Ọlọ́run yìí, ó ń sọ̀fọ̀ mọ́ ara rẹ̀ níbi àìpé lọ́lá níbi àbùkù. ọlọ́ọ̀bà ọba ọlá ló ń fún wa ó ń sábọ̀ máa ra ẹ̀ ààbò sí ṣíṣe yálà níwọ̀n tẹ́yìn ọmọ àròkó kéré ni àbí tó pọ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá pé ọ bá ṣe gba dáadáa rẹ ní pípé bọ́ náà ò ní dínkù nínú dáadáa tẹ́rú bá ṣe àbí tó wá jẹ́ sí wípé tó bá wá ṣàbùrú yóò wá kù fún aburú ẹ̀ ọlọ́run bá wò ní síbẹ̀ o. Bọ́lọ́run bá lè sọ ọ́lá, ó jẹ́ ìnànà méjèèjì náà. Dàm. Àjọ àbúrò àti àwọn àwọn àti àwọn àwọn àti àwọn ọlọ́wọ́ bá àlejò ọlá tó bá ṣe dáadáa jẹ́ mẹ́wàá lówó fi san lẹ́sàn. ẹ̀tọ́ wa ní sọ́gbẹ̀dà lùkìyàmọ̀ tàbá wá bá yí pé ó ṣe aburú kẹ tí wọ́n pa aburú lẹ̀ fún èdè aburú yẹn náà ló bá ń bẹ̀. kò sí táàbì san lẹ́sàn ju déédéé aburú tó ṣe yẹ lọ ẹ wò ọlọ́run lórí wa ìyẹn lè júwe ádìlùkú ọ̀fọ́tìlùkú ọ̀rẹ́ ìjà ádìlù ọlọ́wọ̀n ọba òun ni aburú téèyàn bá ṣe kó jẹ pé déédéé náà ni ó máa lẹ́sàn-án kò ní fìyà jẹ́ déédéé tó ṣe ń lọ wà ọlá ẹ̀ òun ni ká ṣe dáadáa márùn-ún àbí ká ṣe dáadáa ẹ̀ ọ̀kan ó fi mẹ́wàá san wá lẹ́sàn-án ó tún wá dàdìpèlé ẹ̀ ìdásàbò ẹ̀mẹ́à lọ sí àdìpèlé bí ọgọ́rùn-ún lọ́nà méje gẹ́gẹ́ bí àwọn eléyìí ti àdìpàtẹ́yìn láti ní padà sílẹ̀ lọ́tọ̀ fún wa lánàá. eléyìí júwe ọlọ́wọ́ bá ilé fi ọlá kó ṣe rí síyẹn gbogbo àwọn tó ti sọ ọ́lẹ̀ fún wa yìí eléyìí náà tó láti pé nìkọ̀ọ̀kan wá sí di ṣáájú ajúmọ́ dáadáa ṣíṣe láti ní pé dáadáa ló ń jáde látọwọ́ wa ní ṣíṣe ní gbogbo ìgbà nígbà bá ṣe dáadáa kan tọ́nà ní òwò dáadáa mẹ́wàá lòun ọkọ̀ lẹ̀ yóò tún wá dájú pèlè rẹ̀ ẹ wá dúró oore tọ́nà ọba àdìsọ láti fún wa. bá ti ṣàbúrú ẹ ọ̀kẹ́ kò ní fi lékún jẹ ọ̀kan ẹ ọ̀kan ló ti dìyà rẹ̀ jẹ́ ẹ wo ọlọ́run bá lè kọ́lá wá rò tí wọ́n ń sọ fún wa ní pé owó ọlọ́run bá àwọn ètò o. ọlọ́run bá bá lè ọlá ó ní tí kó kéré ma gẹ́gẹ́ bí ọmọ iná ọdún tá ní bàbà iná kéré sí bàbà o ojú ò lè dá ẹyọ ọ̀kan rẹ̀ rí ẹyọ ọ̀kan wà lẹ́rẹ̀ báyìí ò lè darí àti tí wọ́n bá pọ̀ púpọ̀ wọn yẹn ló jókòó orí náà rí wọn báwo ṣe bá lè darí ẹyọ ọ̀kan rẹ̀ ọlọ́run bó ti wá máa kò pẹ́ ó kéré bẹ́ẹ̀ lè dé ọ̀kan rẹ̀ rí kò sí tọ́jú ọmọ bẹ́ẹ̀ ní ààbò lọ́dọ̀ wọn lọ́wọ́ náà tàbí lọ́dọ̀ wọn lọ́wọ́ gbogbo tó ń kálukú wá bá ṣe ká lọ mọ̀ yí pé a sì ṣe fúnra wa náà ni ṣùgbọ́n níbi tọ́lọ́ ọba àlejò ọlọ́run sọ fún wa níbi ó ń déédéé ọlọ́run ọlọ́run ò ní kù mọ nígbà tó bá ṣàbùrú tó lọ fẹ́ ká mọ̀ nìyẹn. ẹni ó bá ṣàbùrú ọlọ́run ọba àlejò ọlá kò ní fi yà tó aburú tó ṣe yẹn kò ní jẹ́ tó ṣe déédéé tó ṣe yẹn náà lọ́wọ́ ó ṣe fún ẹwọ ọlọ́wọ́ bá lè kọ́lá ọlọ́wọ́ bá lè kọ́lá ní àbí amílá sọ́ọ̀lì á pàlẹ̀ nà sí i. ọlọ́ ní gbogbo ẹni bá ṣe dáadáa ó ṣe fún rẹ̀ ní. ẹni bá ti sàkún náà ó ṣe fún rẹ̀ ní. owó ọlọ́wọ́ bá owó sálábòsí owó onísàbòsí lẹ́rú kan abẹ́rẹ́ owó tí alábòsí wọn sábòsí lẹ́nu kan. gbogbo ń tẹ́lẹ̀ bá ti ṣe pátá kọ́mọ̀ kó wọn ṣe mọ́ rẹ̀ náà ni ọlọ́run ọ̀ṣọ́ alábòsí o tó o bá ṣe náà lọ́gbà lọ́dún wọn lọ. torí di eléyìí lọ́wọ́ bá àlejò látó ti sọ fún wa kí pé wàyú ti ní ńlá ni o ní o àjẹrọ ní àbí ìmọ̀. wàyú Owó fún tọ̀hún ní ẹ̀san tó tóbi látọ̀dọ̀ wọn lọ. Ìyẹn ni ta bá lọ bá ipé Ó sọ fún wa náà nínú súrà míì. Nínú súrà tó lù. Zelzala. قال يومئذ يسر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا Ọlọ́nìgbà ògbèjà ìsìyámẹ̀, ọjọ́ kó ṣe yí pé ọjọ́ tó ṣe yí pé wọ́n máa ta àwọn èèyàn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ táwọn èèyàn máa jáde nínú sàárè wọn tó kálukú máa kán jáde káàkiri kó kálukú lè máa rí iṣẹ́ tó ṣe láyé Ọlá ní gbogbo ẹni tó wá jẹ́ sí pé ó ti fẹ́ kan tó máa bí wóró ọkà bàbà. tọ́jẹ́ dáadáa ọlọ́ni yóò rí ijọ́ náà. Ẹ̀tọ́ náà bá wá ṣe ń tọ́ máa fi wóró ọkà bàbá bá ṣe fi ìyá lójú lérí. Nínú tó ti nìyẹn, náà rí ijọ́ Eléyìí túwé ọlọ́run ọba wa nípa déédéé wa lọ wò ó nínú ọ̀kan náà dì eléyìí tí ọlọ́wọ́ bá lè fi ọlá ṣe ń sọ fún wa nínú wa láti sọ fún wa yí pé ìgbàgbọ́ ṣe wa bá lè lo rẹ̀ lo ọlá ẹ̀ lórí wa. nípa ànitọ́lá tó nígbàgbọ́ ni yóò jẹ ká mọ ẹ̀mọ́ ikọ́ làwọn ọba wàyọ̀ bẹ́ẹ̀ sọba tí èso alábòsí ni rárá nípa ìgbàgbọ́ ìyẹn náà tó ń bẹ ń jẹ́ asánà dáadáa pẹ̀lú wa lọ́ba lóbi jẹ́ sí pé ọlọ́run wá sí ọ̀gbẹ́dà lè fi ámọ̀ gbogbo ẹni tó bá dé pẹ̀lú dáadáa ẹ̀sẹ̀ tó tóbi yóò mọ̀ wà mọ́tò ọlọ́dà wọ́ọ́rọ́. فقال فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا Thank you. ẹlẹ́rìí lórí wọn kí gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ta wọn dé níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámẹ̀ láwọn ìjọ láwọn tá sí wọn tí wọ́n wá ń jẹ́ ẹlẹ́rìí lórí wọn yí pé ṣébí mo wí fún ọ ṣe bá àjíṣẹ́ fún yín pé ọlọ́wọ́n bá ọ̀fẹ́ tó tó ní ẹ̀sìn tẹ gbọ́ngbọ́n náà ọlọ́wọ́n bá rẹ̀ fi ọlá ní tọ́lá dijọ́ náà.

ta mú ọ jọna so jọ́nà tó dé tíra fẹ́rẹ̀ àlùkìyá lórí àwọn ìjọ ọ̀rẹ́ wọ̀nyí tí náà tí lórí wọn kó ní ọ̀tá rí a bá wo bí dáadáa, láti pé àwọn aya àlùkùránì yóò ma je ya ara wọn ni. Àkọ́ta wí yẹn ẹlẹ́rìí ó pọ̀ nínú àwọn tí ó jẹ́rìí lé wa lórí òun làwọn tí wọ́n jíṣẹ́ fún wa. ó jíṣẹ́ lórí gbogbo àwọn àjọ ẹ̀. Bẹ́ẹ̀ náà látún wá ní gbogbo àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ní kẹgbèsè ọlọ́run ọba lọ́wọ́ lágbègbè kọ̀ọ̀kan láwọn bá wa ti máa ń dá àìrí òsí o àìgbọ́bùnṣe àìrí òsí àìgbọ́bùnṣe agbọ́mọ́gbà ló kù tí ó jẹ ká agbọ́mọ́gbà ló kù tí ó jẹ ká àìrí òsí àìgbọ́bùnṣe agbọ́mọ́gbà ló kù tí ó jẹ ká abọ́ má gbà ló kú tí ò jẹ ká. àìní òbí o àìní òbí. àìní òbí àìgbọ́bùfẹ́. àìní òbí àìgbọ́bùfẹ́. abọ́ má gbà ló kú tí ó jẹ ká abọ́ má gbà ló kú tí ò jẹ Ìgbọ́ òsì máa tọ́lá dijọ́ náà. Adúgbọ́jọ́ sáré. Ọlọ́wọ́ bá lékẹ́ ọ láti sọ fún wa náà lùkùrá rí pé. Ayá bí nǹkan tó túwẹ̀ inú sọ́ọ̀tì yáàbì. Àlìyá òmù. Nàkàtìmù alá إذا بلغوا أزواجهم وأولادهم وتكلم تكلمنا وتشهد القلوب بما كانوا Ọlọ́run bá bá àlejò ọlọ́sọ fún ẹgbẹ́ ìgbọ́gbẹ̀dẹ̀ àdìyá màtà sọ yìí. Ọjọ́ náà ẹnu rẹ tó mú bérebére yẹn ìwọ gan fúnra rẹ ẹlòmíì ẹ̀rù ara rẹ àti tó máa bà á látara bó ṣe mú lẹ́nu sí ẹlòmíì ó máa ń kúfẹ̀ yìí pé ó bá ti jọ́ gbèdé àlìkìyámà abẹ́rìdá ó bá ti jọ́ gbèdé àlìkìyámà tọ́lọ̀ ń bá fún un láyè tó wọ́n sọ̀rọ̀ òun òun ni àwọn màláìkà náà máa jẹ́ lọ́yà òun. wọ́n máa rí rẹ̀ fóun dára àwọn lójú bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí wọ́n ti rí báwọn náà ìtumọ̀ rẹ̀ ní kó gọ̀ náà ní kò mọ̀ ìtumọ̀ rẹ̀ ìgbẹ́gbẹ́ máa kú pé ah gbogbo ẹ̀ga ni ó gọ̀ ló mà ní níwájú ta ni níwájú ta ni níwájú ọlọ́run kò kárí ẹnu rẹ̀ tó wà ń sọ̀rọ̀ náà ó ní jẹ́ ká wí

وتسأل أرجلهم ẹ̀sìn ọmọ wa jẹ́rìí gbogbo ibi tẹ́ fi ń rìn lọ níjọ́ náà pẹ̀lú gbogbo ń tẹ́ bá forí kèrí ṣe kọ́ ọ̀kan ṣe gbogbo ẹ̀ ní ó máa sọ níjọ́ náà gbogbo ń tẹ́ fi ọkọ̀ kan já lára òun náà ni ó máa sọ níjọ́ náà tó bá rí bẹ́ẹ̀. ọ̀rẹ́ aforíkèríkè ara kó tó ti jọ́ náà kó tó wá di wípé ó fẹ́ máa bàjà tó ń lọ ọmọ wa sọ wípé à ń tọ́kọ náà lọ àwa náà ṣàdédé sọ̀rọ̀. Àlẹ́bí ń tọ́kọ̀ kò yìí. Ọlọ́run ọ̀gá ló torí pé yóò ya àyẹ̀ lẹ́nu pé ah wọ mi náà. ọlọ́run ńlá ló fún wa lọ́rọ̀ sọ ọ̀pá tó ṣe ipò náà ló fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ. Ọlọ́run bá bẹ̀rẹ̀ pé òun ló dá yín ọjọ́ yín, òun ló dá ẹ̀sìn lọ màmá dájú wípé ọ̀dọ̀ ọlọ́wọ́ bá tá ń sọ yìí ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́ padà sí. ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ ń sọ fún wa wípé ní ìlà nẹ́bì tó ní ò ṣe rí ó ṣe ń pẹ̀lú àwọn òṣìṣẹ́ tààrà tí wọ́n tí wọ́n wá ń jẹ́rìí lórí wọn lórí àwọn ọ̀gá tí wọ́n báyé ṣe. Níjọ́ táwọn rí, ìrà nẹ́bì náà wá dé, ìrà náà dé níjọ́ náà. Pẹ̀lú àwọn àjọ ọ̀rẹ́ wọ̀nyí, tí wọn náà wá jẹ́rìí lórí wọn. Mọ́jọ́ ká sọ yìí, àwọn ọba àlékọ́ láti já mà yí pé àwọn mẹ́yìn ní ìyàwó Adọ́lẹ̀dì Nàgá bá wí pé alẹ́ àwọn tí wọ́n ká ìmúre láyé wà á sọ ọ̀rọ̀ bọ́ọ̀lù. nígbà tá a bá ní kí gbogbo ìjọ kọ̀ọ̀kan àtàwọn òjíṣẹ́ wọn tí wọ́n jẹ́rìí lé wọn lórí ó ń kálukú ó dúró níwájú ọ̀la. ní kíra náà ó dé tí Ọjọ́ ta wá wí ọlọ́run wá fẹ́ ròyìn fún wa. Ọlọ́wà ni ọjọ́ ta wí, àwọn tí wọ́n sá ìmoore tí wọ́n kọtọ náà láyé. Àwọn tí wọ́n kọtò jíṣẹ́ tí wọ́n kọtọ ànẹ́bì sallallahu alaihi wa sallam. Wọ́n ẹjọ́ náà fi kí ilẹ̀ bí kílò ṣe kíni bí lanu táwọn orí kó sí ní ghana ìyẹn làwọn tó ní ọjọ́ tàwí yóò máa wù náà ó ṣe wípé àwọn rí ilẹ̀ àwọn rí pamọ́ sílẹ̀ abẹ́rìgbà òyàkóònù tó ọ bá mẹ́tòlá kí ìpínlẹ̀ wọ́n dàbí pé o táwọn àti ilẹ̀ táwọn jọ jẹ́ déédéé ń táwọn ìjọba ọba àlekọ láti fún abẹ́rẹ́ náà nínú sọ́láàtù náírà yìí yàwọn yàkúrò lábìrù já láìsà ní kún tó sọ̀rọ̀ ọba. ọlọ́dẹ à ń kìlọ̀ fún yín nípa ìyà tó kún mọ́.

lọ́jọ́ tó ní èèyàn ó máa rí gbogbo ohun tó ṣe pátánjọ́ náà tó fọwọ́ ara rẹ̀ ṣe. èyí ò wá náà tí ó fẹ́ràn tí ó máa jáde lẹ́nu ìjọ náà ní pé ah! ó máa ṣe ó mọ̀ sí mọ́ wáyé pọ̀ wáyá. ó mọ̀

ọ̀la etí ẹ òòrùn orí ẹ kó o gbà wípé ọ̀yẹ̀kọ̀ gbọ́rọ̀ gbọ́dọ̀ lẹ́nu. táyé yìí náà lọ́mọ yìí pé rẹ̀ lọ́wọ́ bá lè ká sọ fún ayé o. ọ̀nà pẹ́ ìtẹ́ ẹ̀ máa wo fíìmù ẹ̀rí ẹ̀tẹ́ máa wo fíìmù ẹ̀ wá bẹ̀rẹ̀ sí wo fíìmù kan lọ. wọ́n mọ̀ wá sọ fún pé kí ni dìẹ́ndì rẹ̀ àmọ́ tí ó jà sí dìẹ́ndì. ọlọ́run kalẹ̀ sọ dìẹ́ndì òun fún lẹ́yìn ìdúmọ̀ náà ti sọ̀rọ̀ yóò. Ibi tí tí ó láti sí yẹ́yá. Owó tá a ti sọ eléyìí. Ẹ̀rí nínú Adam. Nínú Adam, à ń pàrọ̀ kẹ́ ní Alimasirakiya. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ní Áfíríkà tiẹ̀. Gbogbo àwọn tí ẹni tó máa ń gbé sí ìwọ̀n pọ̀ sí ìyẹn tó bá lọ jẹ́ sí wípé àwọn kẹ̀yẹ lọ̀pọ̀ nù àwọn àfáà tí wọ́n máa dábò bá yà jù àwọn àti wọ́n ṣe dùn yẹn wọ́n máa fà àfáà lẹ́yìn. lórí pé ẹ̀mú sẹ́lẹ̀lì ẹ̀yìn wọn máa gbé yín lọ pẹ̀lú àwọn kẹta wọ́n máa tẹ̀lé wọn lọ́gbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ rí lódodo. ó ṣe pé ló fà á lọ́dún sẹ́pà àwọn ìyá mi wọ́n bá láwọn òbí wa máa funfun. ẹ̀rọ àdìsọ́kò tí wọ́n ń kọ́ wọn bẹ̀ náà ni ọmọ mi fi obì yàyàkuyà torí àwọn tí mo ti wò. tó yára yàtọ̀ ẹni pé pẹ̀lú àpèjúwe tá a mú wá tó bá ní kíní kan ṣẹlẹ̀ ní kíní kan ìwọ máa dààmú ara ẹ̀ lókòó ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá àlejò ọláwọn ti sọ bí ìbẹ̀rẹ̀ rẹ̀ ṣe rí láàrin ẹ̀ ṣe rí ìparí ẹ̀ ṣe rí kò ti sọ mọ́ ìparí ẹ̀ náà bá ti ká tó wáyé ọ̀rọ̀ bóyá ti

wọ́n kọ̀tọ̀ ọba láyé wọ́n tún kọ̀tọ̀ síṣẹ́ tààrà fún wa. níjọ́ wọ́n fẹ́ káwọn kan ó ti yè pẹ̀ káwọn àtìlẹ̀ káwọn ọjọ́ dọ́gba káwọn ọjọ́ ṣe déédéé. ọjọ́ tí wọn ò nílẹ̀ sí pamá máa ń láyé bí. òun ni wọ́n lè máa fi ìjọpamọ́ láàmà ju ìjọpamọ́ fúnra wa èyí ó fi dúdú sínú yọ̀mọ̀ tuntun jáde ẹ̀rí àwọn àbáà ní lè dájú wọ́n ní èèyàn àti ewúrẹ́ àwọn ewúrẹ́ bẹ̀rẹ̀ mọ̀ jèèyàn lọ láwọn abala ti tán ẹ ò lè tún lè mú wa o. wọ́n ní tíwọ̀ àti ewúrẹ́ lẹ́yìn bá jọ ń lọ bí ká ewúrọ̀ láti sọ máa ṣùgbọ́n owó máa ń sọ fún ọ wípé ó yá àjọ ń lọ ni tẹ̀lé ọ ọ ni ọ̀jáde èèyàn lè fi nǹkan pamọ́ fún èèyàn ṣùgbọ́n tó ta rí láyé mọ́tò mọ́nà lọ́ àdúrà. wọn ò lè ọ̀rọ̀ kan fi pamọ́ fọlọ́wọ́ bá àlá lọ́nà ọ̀sọ̀múra wa yí pé kọ̀ọ́ yàrá ẹ̀dá ìjàmbáyé àlá mi kọ̀ọ́ yàrá àdúgbò tí ń sàbúrú ga màá kedere náà fọlọ́wọ́ ọba wa orí ìdí eléyìí ó ń kálukú wa ká lọ mà ní pé gbogbo ń tà bá ń ṣe kò sí kan tó pamẹ́ ìyẹn làbá wa ń ṣe kẹ̀bí láti sọ wípé nínú túmọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ní áì láwọ́ ìdáfọ́ sílẹ̀ bá lè lanu ni wà báyìí láì á ní hàn ó sì kí wọn ní kó mọ́ wọn níjọ́ náà mímọ́ yàrá ọ̀nà ní àwa lè mímọ́ òkè nínú ẹ̀rù gbà eléyìí tí wọ́n máa bá pàdé níbi tí wọ́n dúró sí jọ́nà tó tọ́lọ̀ òjò ìdájọ́. wàmá yẹ nínú orí ìlú náà lẹ́sìn ọbalẹ̀ fọ́gíyà àti tó tún ti jọ́nà sọ̀kalẹ̀. ṣé wọn lórí sí jọ́nà? Gẹ́gẹ́ bá ti sọ́kúnra wá sí àtàkà rẹ̀ kan yí pé ọwọ́ ya tún tó òun máa wù máa kọ́ da wọn sí àdá. Ọjọ́ tọ́lá èèyàn máa rí gbogbo tó ti pátá. Yóò wá sọ jáde lẹ́nu wípé ara ìgbà ní òun náà. Òun ó sì ṣe pẹ̀lú ìkọ̀ láti gbogbo ńtọ́ báyé ti pátá bí kankan ò lè pamẹ́. ìkùbárò ẹnu ìjà ń nà ìyá abẹ́rẹ́ fún nàbí jẹ̀mí ìmọ̀ bá ẹ̀rú wà láyé kù mọ́ nàbí ìdí àná. abẹ́rẹ́ gbà. wọ́n ní yẹn ni wípé abẹ́rẹ́ fún nàbí jẹ̀mí yìí máa bá ẹ̀rú àwọn ọmọ múra wọn máa jẹ́ wọn tí wọ́n ṣe. láti sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé ọjọ́ náà àkàtì

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣọ̀kọ̀ máa wà rẹ̀ gbọ́sẹ̀dà. Àrẹ́bì ní jọ náà, ó ń bá lùkú wa ìhòòhò láwà. Ìyàwó àìsà wọn bẹ̀rù pé à, ṣé àwa ni máa wo abẹ́ ara wa? Níbi náà, níbo? Ìṣẹ́ fúnra rẹ̀ tán ò lè wò ó, èlé kó wò tẹ́lẹ̀ níbi tí ẹ̀rù ìjẹ̀jẹ̀ ọjọ́ náà tó lágbára dé. Oríṣi eléyìí, ọlọ́ọ̀bà rẹ̀ sọ láǹsọ̀ mú wa pípẹ́ ní ọjọ́ náà kéèsì ọjọ́ téèyàn lè kà fi ojú rẹ̀ náà ẹ̀ kéèsì ọjọ́ téèyàn náà lè máa wò níwọ̀n orí pé bọba ti ní orí ó yẹ kó ń kálukú wa láti jẹ́ dépò kọjọ́ náà ó fi já sí ọ̀run fún wa ní torí pé àwọn ẹ̀rù ọjọ́ náà ó kọjá ara dáradára o àwọn ẹ̀rù ọjọ́ náà ọ̀gbá ìkọjá ara dáradára o ìdílé ọba ìsọlá sọ fún wa ìyá àkọ́kọ́ kàlẹ́ ẹ̀ka ìgbé àká ìfà ìdá ìmọ̀lá ní kò ní kò bàjẹ́ àbáwá inú kẹfí wọn láyà yìí wọn ní يقول الله nípa péjọ́ gbèdà ìdí àwọn ọjọ́ èdè o ọjọ́ kíni ọjọ́ ẹ̀rù ni ẹ̀rù tó lágbára ẹ̀rù tí máa gbé ẹ̀rù mi wọ́sí tẹ̀tẹ̀ amòsí wọ́sá nìyí àti bọ́jọ́ náà ti lágbára tó àkẹ́yìnbó yà fóònù àmọ̀ fóònù àlámọ̀rí ọ̀bá wá rí wàlàhálì yàwó mẹ́lẹ̀ àti pẹ́pọ̀ òrìṣẹ́ sí ọjọ́ náà bá ṣe rí ilẹ̀ yẹn tí kó lè wọ́n máa ti ní sẹ́yìn ẹ̀rí àbáwá ti kẹ̀bí wọ́n ní ìyá ní àdìyá àríwú sọ̀rọ̀ àti tọ́lọ̀ bá wọn níbi ọlọ́run ìṣáájú tọ́lọ̀ bá kó wọn dé pẹ̀lú àwọn tí wọ́n jí sẹ́fún ti nǹkan ọlọ́wọ́ bá ilé tí ọlọ́run dájọ́ gbà náà wọ́n ní ìhùn Ìpínlẹ̀ àdékọ́lá ni wà á ṣíra kọ́tẹ́lá ọ̀dùnmí lórí rọ́bì àwọn òdì alẹ́kìtàbù wà kí àyà bí nàbí yìí. Ìyẹn àyà fìfì bẹ́ẹ̀ nínú sóra tó na tó jọmọ́ bẹ́ẹ̀ nínú súrátù náhàlì àyà 89 ọlọ́ni ويوم نبعث بكل أمة سيدا عليه من أنفسهم وجينا بك سيدا على هؤلاء ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وهدى ورحمة وبشرى للمسلمين. ọlọ́run ní ọjọ́ ìgbẹ̀dà ìsìyá náà á kéjìje nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan ẹni tí ó máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn lórí àwọn àtẹ́tì ọlọ́run tọ́lọ́ ó kéjìje lé wọn lórí ọlọ́run máa jẹ́ yìí lórí wa ọlọ́run tó wá àdìjọ náà ìyá àtẹ́tì náà á gbé wọn láì dé tí wọ́n náà máa jẹ́ yìí lórí àwọn ọ̀rọ̀ ni ṣáájú àti ti sọ síra kalẹ̀ tó máa jẹ́ àlàyé lìkúlì ṣe yẹ gbogbo nǹkan pátá àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà àti sọ àlùkùránì kalẹ̀ fún ọ tí ó lè jẹ́ ẹwọ́n náà wá tí ó lè kẹ́kọ̀ọ́ mà bó ṣe múra kalẹ̀ lọ́jọ́ náà. Jàmá Mùsùlùmí níbi àwọn àyà ká ń kà yìí ẹwọ́n náà bó ṣe tó fún wa. ولكل شيء وهدى ورحمة وبشرى ìtúfẹ́ ń bọ̀ lùkùnán ó tó lọ́nà wa ó tó láàánú fún wa ó sì fún gbogbo ẹni tó bá gbọ́ ní mẹ́bẹ̀ abẹ́ríkà àti tá a bá wá lè ronú ti ń fẹnu alukur'an ó tó fún wa láti lè fi múra kalẹ̀ de ọjọ́ tawí ọlọ́ọ̀bà àlejò láti ń lóyin ọjọ́ tawí ó yẹ kéèyàn àti ẹ káwa náà á ronú ká sì bẹ̀rù ọlọ́run ọba lórí bàbá wa nínú kẹ̀sí wọ́n mú wa wọ́n ní àdéhùn ti ṣe ń bẹ́ẹ̀. látọ̀dọ̀ àfáwa látọ̀dọ̀ àfáwa fùdẹ́yì حدثنا فضيل بن سليمان حدثنا يونس بن محمد بن فضال الانصاري وكان ابي ممن صيب النبي صلى الله عليه وسلم òun sọ fún wa yìí pé bàbá àwọn náà fẹ́ mẹ́ sọ́bà lẹ́bí yorùbá. nínú nàbí àtọ́lọ́wọ́ àríwọ̀sọ́lá àtàwọn ìbànú ìsọ́fà ó láwọn kan wá bá láti ìdílé bàní sọ́fà ìṣẹ́ lọ́sà ara sọ́kọ́ra ti lẹ́tì bí ìbàní sọ́fà àyàwó níjọ́ náà wọ́n jòkó lórí àpáta kan tí ń bẹ níwájú ilé àbàní sọ́fà wọ́n bá rí tí ó mú sẹ́rẹ̀ wọ́n níjọ́ tá a wá ìlú yìí àfáwà abdullahi bùnú masudi mẹ́mẹ́ wà máa yà dẹ́kun jẹ́bẹ̀l àfáwà muhammed bùnú jẹ́bẹ̀l náà àtàwọn èèyàn kan náà náà sọ́ọ́bà nẹ́bí wọn bẹ́ẹ̀ jọ náà. fàámàrà nàbí sallallahu alaihi wasallam kọrí àn ànábì wa pa nìkan lábẹ́ nínú àwọn ọmọ ọmọ kéwù kà dáadáa fàkọ́rọ̀ à wọ́n bá sí ka Qur'an àtàrà àti àyà bàtọ́ wá sí ibi àyà yìí àyà wo Ìwọ̀n kọ́ àyà ìwáyìí, wo ò díẹ̀ ní orí pé kẹ́ni wọ́n ń ọjọ́ gbọ́dọ̀ àdìgá máa lẹ̀ kà mọ́tò báyìí ìwọ orí ó tiẹ̀ ó tiẹ̀ ṣe tẹ̀ ní ìlú pé kó lè tẹ̀ náà lè yíjọ́ náà ètò wọn náà máa rò náà ní wípé púpọ̀ náà ti ṣe sẹ́yìn ṣé bá ń wọn náà ìyá lè yíjọ́ náà lọ́jọ́ náà lè yíjọ́ lọ́pọ̀ abẹ́rẹ́ tó rò lọ́yẹ̀ ẹ̀ àtúwọ́n ka kùránì débi ayà ìfúnjọ náà ànábì sọmọ rẹ̀ wọn bàbá ka rasulullah sallallahu alaihi wa sallam àbá tó bá ìgbà ànábì sọmọ hàtà ìdúsọ́rọ̀ àbàlẹ̀ ìyáàmú wájàmbá ẹ̀rí wọ́n ní làyáwù títí tó fi jẹ́ sí pé gbogbo pálíkà mẹ́lẹ̀ ìgbà ẹ̀ gbogbo pálíkà mẹ́lẹ̀ ìgbà ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kí ni o gbogbo ẹ̀ ló tutù lọ́rẹ̀ bóyí. Àwọn kan tó ní irun gba rẹ̀ náà ni ìyáwó orílẹ̀ èdè náà lọ. Irun gba rẹ̀ ṣe kéde o, irun gba rẹ̀ rẹ̀ fún mi. Ó fi dé gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ páríkẹ̀ rẹ̀ náà. Ọ̀fọ́n, báyìí ni ti sùn fún ànábìwá sọ pé yàrá ìlọ́lọ́. Bá a dà sẹ́yìn sùn wà dáa. من ana بين àdàhàrù bẹ́ẹ̀nà àdàhàrù ìlà ànábì àwọn tí mo rí wọ̀nyí mo lè jẹ́rìí wọn lórí tí wọ́n ń ṣe tí mo mọ̀mọ́ wọn ọ̀gbẹ́ ìpàdé máa ń lá àwa ìlà ànábì báwo àbí ìlú ọlọ́run ìlú ọlọ́run wa ọ̀gbẹ́ ìpàdé máa ń lá àwa kó o bọ̀dọ̀ wá bẹ́ẹ̀ jẹ́ ìyẹn ní tí rí abẹ́ gbọ̀ngà ara ànábì sọ yọ́nà ìwọ èmi àti ìdáyé là ànábì sọ kí lànà ìgbẹ́ sọ lórí wa kí lànà ìgbẹ́ sọ lórí wa kí lànà ìgbẹ́ sọ lórí wa kí lànà sọ kalẹ̀ náà ìpè ní ìkó láyé o yàrá kò fi kó àmọ́ra ìlú kó fi àlámàdé méjì jẹ́rẹ̀ fún yín àtẹ̀dínlù látàmà sáfù rí ìmà tí ó bá ti kó láyé tí ẹ bá ti mú àwọn nǹkan méjèèjì yìí dáadáa ẹ nínú ìtumọ̀ rẹ̀ ní wípé a lè rí dáadáa sọ nípa yín ló pẹ́ ẹrin ìlànà tí mo gbé kalẹ̀ náà lẹ́tọ̀ tí ẹ bá ti mú dáadáa ẹ ní sọnù kí ni kan náà òun náà ni al-Islam òun náà ni al-Qur'an gbogbo máa ṣe máa ṣe tí ẹ bá ti ń ṣe gbogbo má délẹ̀ má délẹ̀ ṣé wàá ti dènà sí inú alukur'an ìlànà ẹ̀mí ànẹ́bí fún olùmọ̀tí ní ẹ̀sìn lọ́wọ́ kí làwọn tí mo ní kẹ́ ní nínú gbàgbọ́ kí làwọn tí mo fẹ́ kẹ́ sí kí làwọn tí mo ní ẹ̀jìnà sí ṣé bá ti mú ìdáadáa á ẹ̀ ní sọnù ẹ̀ ní sẹ́kẹ́ni ẹ̀ nínú. torí ti eléyìí ọlọ́run àlejò ọlá ó sọ ọ̀rọ̀ yìí ẹ̀rú kan náà ti sọ nítorí ìrẹ́ àtúrẹ́ ọlọ́run tó mo ti fẹ́ ṣe àwọn tí ìṣe ń bẹ pẹ̀lú wọn ó tún máa wà ẹ̀rí ìwáyà mi náà tún gbé wáyé pé bàbá ọ̀la rọ̀ tún lò bá ìsọ́ mo bá wà á rí wọ́n sẹ́lẹ̀ yìí máa dún kú sí ìbò lè wọn nígbà tí ń bẹ láàrin wọn. àyíká àtàwọn afẹ́ ìsànì wọ́n má ti wá jáde láyé tí wọ́n ti kú kúntù á ń taarọ fi wà lè ìwọ lọ mà wọn o ìwọ lọ mà sọ wọn o kò sí tí mo lè sọ lórí eléyìí máa wò mí nígbà tó wá rí bẹ́ẹ̀ nínú tó wá nínú ẹ̀ẹ́dí ànábì sọ́mọ wa wà lè wọ̀ sọ́lá tó jẹ́ lórí àwọn àjọ rẹ̀ tó gbọdọ̀ ìyá mẹ́ lágbọ́dọ̀ nínú àdìsí tó wá lórí ànábì sọ́mọ wa wà lè wọ̀ sọ́lá wọ́n ní. سعادة النبي صلى الله عليه وسلم على أمته أخبرنا ابن المبارك هنا قال ابن المبارك ومونا داير وقف ابن كثير في موان تراوان وأن أخبرنا رجل من الأنصار ولا قلت له وأرى المدينة حب ورنا ضرفا المنحال كل أمر أنه سمع سعيد بن مسجد ولرنا وضرفا سعيد بن مسجد ń sọ wípé lẹ́sàmẹ̀n yáwé ńlá tó ẹ̀rọ lòdì ara nàbí yìí sọ́kọ́ bá wà lẹ́wọ̀n sílẹ̀ òmẹ́tò. wọ́n ní kò sí nínú ọjọ́ kan tí wọ́n máa mú wá bá nàbí nínú àwọn ẹjọ́ rẹ̀ wọ́n lu ọjà wa sí ya nígbà tí ìyá àbí nírọ̀lẹ́ ayárí fún bí asùnmáyé wọ abẹ́rẹ́ abẹ́rẹ́ ó ti fi hàn yí pé yóò rọrùn fún ànábì láti jẹ́rìí wa torí pé gbogbo ojúmọ́ kọ̀ọ̀kan kò sí inú ojúmọ́ kan láyé àyàtọ̀ tó lè pé ní òun ọdún bíi ara nàbí yìí sọmọ bá wa rí wọn sọlá kò mẹ́tò àyàtọ̀ tó yẹ pé gbogbo òjò rẹ̀ pátá náà ni wọ́n máa fi hàn ànábì níbi ojúmọ́ kọ̀ọ̀kan wọ́n fi hàn láàárọ̀ wọ́n fi hàn nírọ̀lẹ́ àyàtọ̀ tó wọ́n bí asúmá ìyẹn yóò sì máa ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú àwọn ọkọ̀ wa ó dà wà ànáàrí gbogbo tó ká dùgbọ́n báyé dé ìyẹn wà á jẹ́ kọ́ ọ̀rọ̀ máa lẹ́yìn sọ́mọ́ báwa rẹ̀ wọ́sọ́là wọn ni bàdìbá rẹ̀ kẹ́yẹ́ sí àlọ́ rẹ̀ ìyẹn ni ó jọ ọ̀rọ̀ fáà nẹ́bì nígbà tó náà bá rẹ̀ mọ́ra fà kéyìn bá dájú iná kí kó lè ọmọ tó lè yẹ ìdá. سبيلا يومئذ يرى الذين كفروا عذاب الرسول يردوا من الارض ولا يكونون Ọlọ́run bàbá àdẹ̀jọ́lá ó sọ fún wa nínú ọ̀rẹ́ yìí, ó já má màdájú wípé gbogbo wa pátá òun ni ó jẹ́rìí lórí wa nígbà gbẹdà lè fi hàn gbogbo ànábì ọlọ́run kọ̀ọ̀kan yóò jẹ́rìí àwọn ìjọ tó jíṣẹ́ fún bẹ́ẹ̀ lànábì náà ó lórí àwọn àtàjọ ọ̀rọ̀ ajẹ́ ìjọ rẹ̀ náà nígbà gbẹdà lè fi ìyẹn ló wá bẹ́ yà wá lẹ́nu pé báwo ló ṣe rọrùn náà jẹ́wọ́ ara tó wà láyé pé kó ṣe lè rọrùn ṣùgbọ́n àbá wa ibn Kathir wọ́n mú ọ̀rọ̀ kan wá ní bi sihhatihi Allahu a'lam bi sihhatihi wọ́n ní gbogbo ojoojúmọ́ pèrè pé àbá ibn Kathir wọ́n ní àbí ìsìnyẹn wọ́n láti wọ́n ní wọ́n mú ọ̀rọ̀ kan wá lálàáfíà ọ̀rọ̀ náà bi ọlọ́run ló bí ọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n ṣàfihàn ọ̀rọ̀ náà sí ọ̀dọ̀ àbá wa ibnu nkara ọ̀hún naa fún wa ó sì ní ẹ̀bà wa ọ̀rọ̀ náà ó rìn títí obìnrin àbá wa sàáìd bùnú mùsàyàm ṣáàṣàrù náà dọ́dọ̀ àbá wa sàáìd bùnú mùsàyàm. gbogbo ojoojúmọ́ kọ̀ọ̀kan nínú àwọn ọlá tọ́lọ̀ nìyẹn. ànábì yóò máa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ọkọ̀ tí wọ́n máa dúpọ̀ yìí ànábì sì máa ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú iṣẹ́ wa tá a bá dé ìyẹn ní ó fi ọrùn fún ànábì láti jẹ́ ìlú kálukú wa tó bẹ̀rẹ̀ nìyá rùn èmi tí ń sọ̀rọ̀ lọ́wọ́ iṣẹ́ wo ànábì náà nínú àná.

náà lọ́wọ́ bá ó fi sọ fún wa ó ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ lọ́nà bàtí ó bàyí wa ó sọ fún wa nínú súrátò lè tìsírà kí ló wí ó tọ́wá dijọ́ náà á kàn sọ fún wa ní pé ìkírá tìsírá bá dà. Thank you. Wàwọ̀n láyé صدقك ألزمناه طائره أسفي طاهرة شري kí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ìwé bẹ́ẹ̀ tí wọ́n pa kọ tó bá ṣe sí ọrùn ẹ̀ náà ló wà tó bá ti ti jíjọ́ pé ti àdìyá mẹ́ fúnra ara rẹ̀ náà á bá mu jáde mu wípé tó tẹ̀lé léṣùwé nílà rẹ̀ rẹ̀ òun náà bá máa rí bẹ́ẹ̀ sí gbogbo ọ̀hún àti gẹdẹgbẹgẹdẹgbẹ nínú ẹ̀ nígbà bá fún síra ẹ̀ sẹ́ńjọ́ náà á máa wá sọ pé a máa ka sí pẹ́ńpẹ́. Bọ̀ọ̀bá ti kà á ẹ̀ máa ti tó ní tó lè fi tètè wá rẹ̀ ọ́ máa ti tọ́rọ̀ ní ọjà sí. Ẹni tó bá wá mọ̀nà, ẹni tó bá béèrè mọ̀nà láyé, ó béèrè ẹ̀fún rẹ̀ ni. Ẹni tó bá gbọ́ wà tó gbọ́ kìlọ̀, ó gbọ́ fún rẹ̀ ni. Ẹni tó bá ti tí lórí àtúntò náà ló wọ́n máa wà lọ láéláé, fún rẹ̀ náà ni.

ọlọ́wọ́ bá lè tọ́ lá ń fi àwọn ayàwọ̀ yìí ó fi ń júwe kọjọ́ ọ̀gbẹ́dẹ àlùfí àmà ó ṣe rí lẹ́yìn ó palẹ̀ má di ọjọ́ náà kí wọ́n náà palẹ̀ má di ọjọ́ náà ìlànà ti sọ fún wa wàlẹ̀ wọ̀sánlá ó fi sọ fún wa náà sọ́nà àti sàmà àbúrò àtọ́kọ̀ àyè pé سبعة يذلهم الله يوم القيامة يوم لا ذل إلا ذلوه àlejò ni ọlọ́ọ̀bà àlejò tí ó fi ìsáàpù àwọn bòójì kẹkálẹ̀ fáwọn méje kan wọ́n mọ̀ bẹ lábẹ́ bòójì ọlọ́run nígbà ògbèjì àlìsíámà lọ́jọ́ tó ṣe yí pé kò ní sí bòójì kankan àti bòójì nìkan náà ẹ wá wo gbogbo aká méjì ta àbí àwọn méje wọn léṣe pé yẹn la fẹ́ lò bí kò jẹ́ sí a lè mọ̀ bí ẹ̀rù gbọ́nà ó rí àrùn yìí káwọn ẹgbẹ́ kò ní síbò ti kẹ́kẹ́ gbogbo náà ká yìí má jìn ẹ̀ ṣe mú ti ta wá lára yìí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọn ti ta wá lára yìí ṣe àánú àtọ́ sọ pé sọ́mọ ẹlẹ́ẹ̀kẹta ló wà wọ́n sì ní ẹ̀yìn ló tó kọ sí wa kódà wọ́n ní wọ́n tó fi nǹkan dì pẹ̀lú báwo làwọn àrò pé yóò rí níjọ́ tí a níbi ní onígun kẹ́rẹ́ onígun tó ju mẹ́yìn tẹ lọ sí wa rán ó tún wá sí kí wọ́n fi di ó tún wá kọ dúdú wa táwọn náà bó lọ́jọ́ òun ó lè rí ọjọ́ òun lọ́wọ́ bá lè sọ láàrò fún wa nínú ayé rẹ̀ ọlọ́wà ní owó ní sábòsí lẹ́nìkan o owó yẹn sọ alábòsí kí sí wù kó kéré ma owó yẹn sọ alábòsí. kódà nínú ọlá òun tó wọ́n tún dá wa òun gbogbo gbẹ́ni tó bá ṣe dáadáa owó tó máa dàdí pèlè ẹ̀sán tí ó gbà níwájú òun ọlọ́run ọba. àbẹ́ rẹ̀ ga. ìyẹn náà bá àlejò ọlá ló tún sọ fún wa nínú súrà míì nínú Suratul Anbiya àyà forty seven ọlọ́nìjọ́ kawí wànàdọ́ ìlúmọ̀ wá sí nàlẹ́ tí sọ ìyàwó mẹ́lẹ́ tí yá màtí padà tó dúró àmúná fún ṣe á. وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. ọlọ́nìjọ́ kawí. á gé òṣùwọ̀n tá a wọn iṣẹ́ òkàlùkù kalẹ̀ tí ó ṣe ní tọ́gba déédéé ni ó ṣe. wí a ní sábò sí ká tí wù kọ́ ní ṣé àti ìṣe tàbí tí wù kọ́ ni. ọlọ́tún ní kọ́ra kọ́ máa gẹ́gẹ́ bí a rí nínú bẹ́ẹ̀. ọlọ́sìn ní ẹ̀nà tó wa láti lè fèsì oúnjẹ òun kálukú láti gbọ́jọ òun kálukú lórí ìdí eléyìí àtẹ̀lé àtiwọ́ kí la fi múra kalẹ̀ bí ọjọ́ náà yóò lọ́jọ́ náà bóò ní ó ṣe rí lábala ọ̀dọ́ tèmi báwo ni ó ṣe rí lábala ọ̀dọ́ tiẹ̀ ìmúra kalẹ̀ rẹ ní ó ọjọ́ náà ó ṣe rí ìmúra kẹlẹ̀ tèmi náà ní ọ̀sán ọbọ̀jọ́ náà ṣe rí abẹ́rẹ́ ọba àlejò lápọ̀lọ́ kọ́jọ́kọ́jọ́ náà já sí lọ́rùn fún wa àti ìwájú ìdùn fàlà àbẹ́pẹ́sẹ̀ lù wọ́n àti ìwájú ìdùn fàlà àbẹ́sẹ̀ lù wọ́n wàǹtọ̀ ìlàrọ̀ bí kún torí jà wọ́n wàǹtọ̀ ìlàrọ̀ bí kún tó kẹlẹ́ bù wọ́n.

torí pé ọ̀dọ̀ lọ́run la ó pa àbọ̀ sí. Thank you.